الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين معاشر المصلين السلام عليكم ورحمة الله وبركاته شرع والبال والمعاد في هدي خير العباد للعلامة ابن القيم عليه رحمة الله هنا شرعتي أتما تسواج لوراتني lábẹ́ àkórí àwọn nǹkan tí òjíṣẹ́ ọlọ́run ọba lò tó wọ̀ nínú aṣọ àbí gbogbo nǹkan tí ọmọ ènìyàn máa wọ̀ níbi tí adé níbi ọ̀rọ̀ olùmọ̀ tí wọ́n ń ṣàlàyé òun náà ọ̀rọ̀ nípa òrùka ni. àparí ọ̀rọ̀ sí ní àná. Olùmọ̀wọ́ wá ní wà á mọ atọ́ ìlẹ̀sàn ẹ̀wá rí fìlà aládé adé orí èyí tí a mọ̀ sí fìlà tí èèyàn máa ń dé sì tún dé ọrùn yóò ní wọ̀jọ̀wọ̀jọ̀ ti dé ọrùn ẹbí a ṣe sọ níwọ̀nba lánàá bí àwòrán adé ṣe rí àti bí ṣe advance ti ń gbèrú ní bí ayé ṣe ń súnmọ́ wájú ṣùgbọ́n èyí sì mọ̀ pé fìlà eléyìí àdé sórí eléyìí àdé yìí olùwọ́n afẹ́ká mọ bí ọ̀rọ̀ adé bó ṣe rí torí pé nǹkan yìí ń ti ń bẹ látàrí òjíṣẹ́ ńlá Muhammad salawatullah wasalamuhu alayhi a pè àwọn àkíyèsí kan tàbá fura níbi àwọn ohun ìwọ̀ àti ohun ìlò tànàbí lò gẹ́gẹ́ bí àwọ̀ sára àbí àwọ̀ sẹ́sẹ̀ àbí àwọ̀ sọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan yìí kì ṣe pé àwọn nǹkan nílẹ̀ Hijaz bóyá ní Maka àbí ní Madina èyí tá nàbí bá wọn jọ rẹ̀ tí wọ́n lò òun náà ní al-izar war èyí tá dábòkè àti èyí tá rómọdì ẹ̀rí àmọ́ wọn aṣọ kan bẹ àwọn aràn kan láyé táwọn náà ló gbà pẹ̀lú àwọn tún láwọn aṣọ ti ìlú wọn tó gbajúmọ̀ tí wọ́n máa mọ̀ wọ́n gẹ́gẹ́ bí ìwé náà ṣe ń bẹ lóde òní èèyàn bá wọ àwọn aṣọ kan wọ́n ní aṣọ ìlú kàrí kódà àwọn aṣọ míì wọ́n fi tì sí àwọn ìlú kan kódà àwọn aṣọ míì wọ́n á lórúkọ ìlú yẹn ẹ̀rí gbogbo eléyìí gbogbo ẹ̀ náà ti ń bẹ tipẹ́ àwọn aṣọ kan bẹ wọ́n ṣe ní ilẹ̀ sham àwọn aṣọ kan bẹ wọ́n ṣe ní ilẹ̀ yemen àwọn aṣọ kan bẹ wọ́n ṣe ní ilẹ̀ misra ti ṣe egypt àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́ téèyàn bá ti wọ́n mix papọ̀ táwọn èèyàn ń ṣèrìn àjò láti ibì kan lọ síbì kan yóò jẹ́ kí irú aṣọ yẹn ká máa ṣe ìṣèrànjú ká máa ń pọ̀jù ẹ̀ wọlé kọmọ ní àdínà fẹ́ràn aṣọ yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. òun ló fà àwọn aṣọ tó ń ṣe ọlọ́run ọba wọ̀ àbúrò àwọn èèyàn kata ń wọ̀ níbẹ̀ nínú àwọn aṣọ tó ṣe wípé anabi sallallahu alayhi wa sallam ọ̀fẹ́ràn rẹ̀ gẹ́gẹ́ bí a ṣe sọ nípa alqamis ahabu asiyabi ilayhi alqamis anabi fẹ́ràn aṣọ téèyàn wọ̀ tí wọ́n yọ apá ń bẹ̀ tí wọ́n yọ ọrùn ń bẹ̀ ọ̀rọ̀ ti lọ lórí ilé ẹgbẹ́ àwọn kan tún wá wípé àhábò tí á alhibara òun náà ni wọ́n nínú àwọn aṣọ tánábì tún fẹ́ràn jù òun náà láṣọ tí í ní àwọ̀ míì ẹ̀rí àbíká pé ní ti aṣọ tá a lè ní wọ́n ṣiṣẹ́ sí wọ́n sọ yìí èsì mọ́kà màdínà náà ti ń ṣe ilẹ̀ yámánì náà ti ń ṣe ṣùgbọ́n ànábì fẹ́ràn rẹ̀ alayhi salatu wassalam àti irú àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níta ti lọ òun náà ni adé àwọn àrùn kan náà wà bẹ́ẹ̀ kódà gbogbo àwọn ọba lọ́pọ̀lọpọ̀ ọba Kaisar ọba Kisra gbogbo àwọn ọba ìlú yìí tí wọ́n jẹ́ àájìm wọ́n máa ń dé adé àtàwọn olóyè wọn. olùmọ̀ wa fẹ́ ká mọ kí ni sáǹdì ó ń ṣe ọlọ́run àtàwọn sàábì ẹ̀ pẹ̀lú adé jíjé olùmọ̀ wa ní wà á mọ àtọ́ìlà sáǹ ẹ̀rá dé fàlẹ́m yóò kọlù àánú ànàhù làbísàhù kò sí ẹgbàá wẹ̀yọ̀ kàmáì tòun ti ní sí ń bẹ láyé ànábì kò sí ẹgbàwọ ẹyọ kan tó ṣe pé ànábì wọ kò sí ànábì ọwọ rí wàlá ahadun min ashabihi kódà ààrí kan trace ìpèsè abẹ kan wọn lọ rìn àjò kan wọn ní òun náà ṣe ra fìlà yìí ó fàìn á wọn ń de wọn ni kò sí trace kan ìpè ọ̀kan náà àwọn sàábì ẹ tí wọn bá lò àbí tí wọn bẹ tí wọn padà ṣẹ́kù lẹ́yìn rẹ̀ wípé ẹnìkan nù wọn ó wá lo òde adé bẹ́ẹ̀ kọ́dé sábàtà fi sahihi Muslim olùmọ́wá ní bí kò tiẹ̀ ṣe pé ètò tó rinlẹ̀ nínú ìgbà wa tó rinlẹ̀ ní nínú sahihi Muslim min hadithi Anas ibn Malik nínú hadithi Anas ibn Malik àní nabiyyi sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ Anas gbogbo àwa o. أنه ذكر الدجال مثلا بروي الدجال تنصر الدجال الدجال أقرأ أقرأ هي القيامة من جبل أن يعبقوا أن يقعوا أن يفوا من جبل من دجال أبوين لفهم أبوين لفهم أبو مسلمي لفهم pẹ̀lú pé kódà bí èèyàn mọ́ èèyàn fẹ́ mọ̀ pé kálá ń wàṣọ kúrò níbi aburú ẹ̀ nínú àtàyà ojoojúmọ́ wa min fitnati al-masihi ad-dajjal nínú àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tàbí ní ẹ bá ti ń ṣàtàyà ìgbẹ̀yìn kẹ́ tó sára mọ̀ ẹ máa tọrọ sí tọrọ àdúrà yìí o ad ẹni àgbákò ni ẹni tí ó dìde nígbẹ̀yìn ayé nínú àwọn àpẹẹrẹ ìgbẹ̀yìn ayé táyé bá ń lọ ó wá fẹ́ parí yányá nínú àwọn àpẹẹrẹ ńláńlá ìpè yẹ ilé ayé yìí ó ti ó ti dópin báyìí kò sí ní tó kù mọ́ ayé fẹ́ parẹ́ o òun náà nígbà tí dàjálù bá jáde dàjálù yìí ẹni ìgbé gbogbo ilé ayé ẹ̀rí kí ni ní fìtínà kí fìtínà yẹn kárí ayé kọ kárí ayé fìtínà dàjálù yìí kò sí síbi tí ò ní dé tí fìtínà rẹ̀ yóò ní wọ̀ àfi Mákà àti Màdínà àwọn tọ́lọ́wọ́n bó sì là níbi aburú ẹ̀ ewu ẹ̀ àgbákò rẹ̀ òun náà làwọn mùmínì òdodo àwọn mùmínì òdodo dàjálù yìí bí oṣù kọ́kọ́ bẹ̀rẹ̀ bí ẹni rí lọ́wọ́ bẹ̀rẹ̀ pé wòlíì ọlọ́run yóò kọ́ fi bẹ̀rẹ̀ tó wòlíì ọlọ́run tó bá yá ìní nǹkan bá ọtẹ wòlíì kan lásàkọ́ lòun òun tẹ̀ ń wò yìí mọ́lákù lòun mọ́láìka lòun yóò tún ṣe dìá alimẹ́lẹ̀k yóò ní mọ́láìka lòun tó bá yá yẹ dáì anubuwa ìní lẹ́bù tó ń gan lẹ́bù ànábì ọlọ́run òun gba wáyé finally ìní ẹ̀ má ẹ̀ jẹ́ òun gan lọ́lọ́run ọba yìí òun gan lọ́lọ́run wọn ni mo fẹ́ mọ àwọn olóṣètán láti gbà tòun yóò wá bẹ̀rẹ̀ fìtínà yìí yóò bẹ̀rẹ̀ fìtínà yìí tí gbogbo ayé ọmọ wa rọ tẹ̀lé lẹ́yìn tìkẹ́tìkẹ́ tí ọmọ wa dá àwọn èèyàn wò kí lè fi dọ́lọ́ wọn bá yín mọ́ ẹ̀mọ̀nìyà ìbọ́lọ́ wọn bá ní rọ́jò ilẹ̀ bẹ́ẹ̀ máa rọ̀ fún yín ìbọ́lọ́ wọn bá ní gbé nǹkan yọ láti ilẹ̀ táwọn tójú ń rọ̀ sílẹ̀ gbogbo ẹ̀ ṣẹ́fẹ́ kí lè fẹ́ máa jẹ kí lè fẹ́ mu yóò sì máa pa òkè láṣẹ yàmùrù sàmà sàmà mo fẹ́ kọ́ ọmọ máa rọ̀ ilẹ̀ kọ̀bọ̀tì kọ̀bọ̀tì ẹ̀gẹ́ rẹ̀gẹ̀dẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ jáde èso ògùn tẹ́ bá fẹ́ yóò anábì ní ńláńlá ni o ńláńlá ni ṣùgbọ́n àwọn tọ́lọ́wọ́n ọgbọ́n ńlá kò nínú gbogbo ẹni tó bá ìgbà fún ọmọ jahannama yìí àwọn ẹni ìgbé ẹni ẹ̀kọ́ ni yóò mọ wá rìn káàkiri gbogbo ayé tọ ọ̀rọ̀ dẹjẹ́ ọ̀rọ̀ tó lé ní òṣìṣẹ́ ọlọ́run ọba ṣọ́ wa lára kódà àwọn sàbí wọn ní bó ń ṣe ọlọ́run bá ń sọ̀rọ̀ dẹjẹ́ ẹrú àti bá wọn pé àbí bẹ́lẹ́ ń kò lé ṣe àyọkà wọn nígbà míì wọn á wọn á ní àwọn òrí ọ̀rọ̀ tí ó bàyàn lẹ́rù tó ọ̀rọ̀ Dajjal kọ́dà àwọn sọ àníbi ní ẹ̀fẹ̀ mi balẹ̀ tó bá yìí jáde o tí mo sì bẹ láàrin yín à ọ̀rọ̀ rẹ̀ kò ní kò sí problem lẹ́yìn pẹ̀lú àánú ọlọ́run èmi ní hajj ju yín màá àtàkẹ́ ṣùgbọ́n tí ó ṣe pé ìbá sí láyé mọ́ fàkó ló ń hajj ju náà sí ó kálukú múra sẹ́mi àárẹ̀. fún kálukú do ọmọ ìmọ̀nyẹ kó gbogbo tí ó téèyàn fi wá mọ̀ rọ ni ní ń bẹ wájú ẹ̀ báyìí ojú rẹ̀ apá ọ̀tún ọ̀dà òrojú dídà báyìí kí ló tó ń fẹ́ gbogbo mòmí wá ni wọ́n kọ́ síwájú ẹ̀ báyìí kàzá òkúrọ̀ ìyẹn ni òkúrọ̀ wọ́n kọ́ síwájú ẹ̀ tó ṣe parẹ́ kọ́ ìgbà mìíràn kọlà kazab òkúrọ́ ni o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn èèyàn máa tẹ̀lé gbogbo ayé ìlànà ọ̀rọ̀ àfi àwọn mùmí ní òdodo fìtínà yìí ọ̀lọ́ bẹ́ẹ̀ nígbà tó ń ṣe ọlọ́run wá ń ka nínú àwọn ewu tí yóò bá dàjà lè anáhùn zákàrọ̀ dàjà ìjọba náà lè sọ̀rọ̀ dàjà fàkàlì. النبي واني يخرج معه سبعون ألفا يهودي من يهودي أسبهات أبكاكيني أصبهات أبكاكيني أصفهات عليهم الطيالسة النبي ني 70,000 àwọn أو يهودي شو jẹ́ yahudi asbihan yahudi ìlú kata pè ní asbahan àbí asfahan àbí asbihan mẹ́tẹ̀ẹ̀ta iná ni ó ṣe déédéé ìlú wo ní jẹ́ báyìí ìlú yẹn títí dì sí ìlú tí ogun yẹn náà máa ní o ìlú yẹn bẹ ní iran iran ní ìlú yẹn wà asbahan asfahan ìṣe wa nígbà mi yóò wà ní bilfa nínú. الشريعة من نصوص الشريعة من نصوص التاريخية جميع وقلوبا أجبال بلو تا ìlú yìí sì ń bẹ ẹdì sìn ìṣòro wa ni àwọn yahudi ìlú yìí àwọn béèrè kan bẹ tó ẹkọ jáde pé ṣé yahudi bẹ nílùú yẹn ni ṣé nígbà náà ni àbí nísìn ìlú iran ìlú àwọn rọfẹbọ ni arọfẹbọ àṣìyà àwọn ṣíà ọ̀kárùkù tó mọ tó wá ṣe láyé ní mùsùlùmí ẹ̀ tó mọ tí ń ṣe ló mọ aburú wọn ló mọ ewu wọn tó sì mọ wàhálà wọn ṣùgbọ́n kì í ṣe fáwọn gangan ni Yẹhudi àmọ́ wọ́n ní àwọn ìbátan kan pẹ̀lú Yẹhudi nínú àwọn ṣe àní lè dára gómìnà eléyìí tọ̀ kí ló wá fàyẹ̀wò bí tí ó padà gbé àyè yìí àkọ́kọ́ náà tí mùsùlùmí bá ti rí àwọn ọ̀rọ̀ báyìí ó gbọ́dọ̀ kọ́kọ́ gbà fún ṣẹlá Muhammad fọwọ́ sọ́dúnkù alimọ̀sídò lóde òní ibi táwọn Yahudi kójọ sí tí wọ́n ń pè nílùú àwọn tí wọ́n sì ń han àwọn mùsùlùmí ìbẹ̀lẹ̀ ìbẹ̀lẹ̀ àmọ́ sí Palestine táwọn pè ní Palestine ìlú yìí náà ń kílèyìn wọ́n sì ń da ayé láàmú náà ń da àwọn mùsùlùmí láàmú láàyè yìí wọ́n sì ń hàn mà bó o lọ́rọ̀ wọn ìrìn àjò wọn ó padà dé asubahani torúkọ sọ ọlọ́run bá nígbẹ̀yìn ayé àwọn yẹ̀wò di ìlú yìí seventy thousand nínú wọn ni wọ́n tẹ̀lé dàjáàlì àrẹ yìí àtọ̀yàlìsà wọ́n dé adé sórí báyìí wọ́n tẹ̀lé pẹ̀lú adé yìí ibi tí olùmọ́ afẹ́ lò gàgà rèé o adé ó bẹ̀ lórí wọn kẹfì mọ̀ wípé ọ̀rọ̀ adé ọ̀wá pẹ̀lú ròyìn tó dáa látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad ìkórira bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀yìn aládé ni wọ́n aládé ni wọ́n àwọn yahoo dùn wọ̀nyí tí wọ́n máa ṣe rọgọtì rọgọtì ní rírọ tẹ̀lé seventy thousand ànábì tún sọ iye òǹkà wọn asọ́jọ́ pé ìmọ̀sílò ẹni tí èèyàn gbọ́dọ̀ ní èméjì pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ àfẹ̀yìn tó fẹ́ ṣe ọlọ́mọdé àṣègbè ànábì ní yahudi asilaha bò ní ọ̀jẹ̀ níjọ́ náà tòótọ́ tàbá flashback àwọn àsìkò kan bẹ táwọn yahudi gbé ìlú yìí rí tí wọ́n padà máa kílèmù bá ṣe ń kílèmù fáwọn làwọn ní àyè tí wọ́n ń kílèmù yìí tí wọ́n padà kílèmù rú ẹ̀ gbogbo ọ̀nà bí ó ṣe jẹ́ èyí tó dájú ni pé ayé yìí ànábì ní seventy thousand àwọn Yahudi ló tẹ̀lé Dajjal àwọn ìgbà wa kan sì tún wá ṣàfihàn rẹ̀ ikú ibi tí Dajjal ó ti kọ́kọ́ jáde ní ẹ̀ńpẹ́ balẹ̀ ìlú máṣe ayé yìí náà ni o ọwọ́ eastern part of ilẹ̀ ní simadina jihatu mashriq bí àwọn ará ibi farisi náà àwọn ará iran yìí náà apá kan bẹ ibẹ̀ ni yahudi ó ti jáde tọkàn wájú láàrin yìí òun náà ni ìpè yahudi seventy thousand ni wọ́n máa rọ́ kìtẹ́kìtẹ́ pẹ̀lú lẹ́yìn dajjal alayhim atọ́yà àlìsàn olùmọ́wá ní wàrọ́ anasun jamaatan alayhim tayalisa ana wọn ara wọn kan jọ kan àwọn náà wàá dáadé olùkọ́ àwọn ah, ẹ̀wọ̀n lè yẹ adélẹ̀ yìí ń dé yẹn tó fi làtí ṣe wọ́jọ́ ọjọ́ faqala ma ashbahahum bi yahudi Khaybar ní abẹ́rẹ́ ẹ̀wọ́n ti jọ yahudi Khaybar ó rí àwọn aládé ó sì fi wọ́n wé yahudi anas ó ní ẹ̀rí náà ṣe rí bí Yahudi àwọn Khaibar ìlú kan ní Khaibar lógun bẹ́ẹ̀ ẹ̀rí náà gbajúmọ̀ àwọn Yahudi ló ń ṣe ọlọ́run bá bá jagun ogun tó ṣẹlẹ̀ ní ọdún keje lẹ́gbàá tá níbi ṣe ìjẹ́ra dé Madina wọ́n rí wọn wọ́n mọ̀ wọn ọmọ bá ṣe múra anásìlọ́wọ́ ara wọn kàn ó ní ẹ̀rí ẹ̀ má àṣùbà àhún àbẹ́yẹn rí bó ṣe ó lè sọ báwọn ní ìfẹ́ tí jọ ẹ̀wọ̀n ṣe jọ Yahudi Khaybar olùmọ̀wá ni wa min huna from this junction tó bí eléyìí láti bí sítáàtì tó fàárẹ̀ o kariha lubsuha jama'atun min as-salafi wal khalaf lọ́gọ́rọ̀ àwọn ẹni rẹ̀ tí wọ́n ti lọ nínú àwọn sábẹ́ nìyí àtàwọn tó tẹ̀lé wọn tó tẹ̀lé wọn nínú àwọn olùmọ̀ dáadáa náà fi kórìíra kéèyàn máa dáadé kéèyàn máa dáadé wọn kórìíra dédédé lima rawa abu dawud والحاكم في المستدرك عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم أنه قال من تشبه بقوم فهو منهم وفي الترمذي عنه صلى الله عليه وسلم ليس منا من تشبه بقوم غيرنا ببعين لا دولوي nítọ́fà táwọn olùmọ̀ fi wá kórìíra nǹkan yìí òun náà ni pé ó ti wá fẹ́ jọ gbígbà tó ṣe pé adé dídé nínú àwọn ìṣe àwọn yahudi ni anas ó ní ẹ̀ráwọn ilé ìdè jọ àwọn yahudi khaiba anabi ní àwọn yahudi tí wọ́n tẹ̀lé dajjal sàbọ̀nà alifa bíi seventy thousand ni wọ́n láti asubihaj aleyhim akọyàlisa wọ́n di adé sórí ó ti wá ó túmọ̀ sí pé adé dídé nínú ìṣe àwọn yahudi ni wọ́n wá jẹ́ káwọn ẹni àná wọ́n kórìíra rẹ̀ láàrin yìí bí wọ́n bá ti sọ ó wà láwùjọ tiwa náà kì í sáwùjọ wa nìkan kọ́ra ọ̀pọ̀lọpọ̀ ìlú kọ́ra láfíríkà yìí àwọn lọ́balọ́ba ń dé adé dáadáa wọ́n ń dé adé dáadáa bẹ́ẹ̀ dé Ghana ọkùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dé gbogbo àwọn ìlú ṣùgbọ́n discover lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ ni o wọ́n yìí ṣe mùsùlùmí àwọn míì bẹ́ẹ̀ tán jẹ́ mùsùlùmí àti tán padà dé mùsùlùmí tán padà ń ṣe tí wọ́n ń tàn ṣùgbọ́n tí bá ní kápá tó bá rọrùn láti chíńjì àdé kán wà nǹkan nílò bí ọlá ọ̀sẹ̀ gbogbo àwọn lọ́balọ́ba ilẹ̀ shaman wọn a máa ṣe fáàrí pẹ̀lú kíni láwàní wọn aláwọn ọba òní láwàní kí ló fà torí pé láwàní nípìlẹ̀ onípìlẹ̀ ń ṣe ọlọ́wọ́n ọba lò àwọn sàádé lò láwàní nípìlẹ̀ ọ̀tọ̀ ní ká sọ pọ́dà sẹ́ni tó bá lò yọ gbà ládá tí ìṣe ọ̀tọ̀ àmọ́ sáà níbi tí ẹ lò àwọn ẹni ẹ̀sìn á sì máa rí àpẹẹrẹ wọn tọ̀ èèyàn wá sọ pé sí ẹni tó bá ti wá ẹ̀rín òbèrè ní sí ẹni tó bá ti wá ládé ọ̀wọ̀ náà rárá o ẹnìkan lẹ́nìkan ọ̀wọ̀ náà o ṣùgbọ́n yẹn kàn máa ń wò wípé adé dídé ó jẹ́ nǹkan tó yẹ ẹ̀mí gbọ́dọ̀ kórìíra gẹ́gẹ́ bíi ẹni tó bá dá ẹ̀sìn mọ̀ àti tó sì mọ̀ pàápàá ntí ọlọ́mọdé ntadébádé nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad àtọ̀rọ̀ àwọn ẹni rẹ̀ bíbá iná ni àgbélé mi àtúmọ̀ tẹ̀síwájú bí idhnillahi ta'ala lórí tíra wa Zadu al fi hadi khayri al-ibad àbẹ̀olúwa. kọmọsá fún alábọ̀yé ẹ̀sìn kọmọsá foríjì ẹ̀ṣẹ̀ wa kọ́ akẹ́ gbogbo kó mùsùlùmí kọjá dá alábọ̀ اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك اللهم اغفر لنا ذنوبنا كلها جلها ودقها سرها وعلانيتها صغيرها وكبيرها اللهم اهدنا وسددنا ووفقنا اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين